very next time tí máa wá máa wá pẹ̀lú insanity mi o ò ní lè stand ẹ̀ o ò tó bẹ́ẹ̀ o ò lẹ́mìí ẹ̀. last warning last warning ni mo fún ẹ yẹn ṣó ti gbọ́. mú mi ò ṣáni tiẹ̀ mú bínú o ti àtó báwọn kì í ṣe pé kí ni ẹ mú bínú ẹ ti kàgídí bó ibi bá nu ibo. ta ló ń dún ha ayé mi ayé mi bàjẹ́. yáa ni yùn ni ẹ mọ̀ sọ àtẹ̀kùnlékùn tàbí ẹran kíkọ ṣe bíi gẹ̀gẹ́ òun fúnkẹ́ ẹsẹ̀ olóbó tó bí gba wàrà ọrùn yín nìyí ọ̀fọ́ àbúrò kí ló dé àti bẹ́ẹ̀ yẹn sì wá ká gidi borí kí ló dé tó bẹ́ẹ̀ ẹ sì ẹ̀ bọ́gà ẹ̀ bọ́gà àbá yín sọ ẹ̀fẹ̀ gbọ́ lẹ́fẹ̀ láyà lẹ dàbí báfù mọ́. Jesus is the Lord. Ah, kí n bá mi. ẹni kúrò yín lọ́lẹ́nu. ẹ ṣe ẹ̀kọ́ lẹ́nu ẹ̀ kí ni kí ni kan kí ló kọ́ sí aláṣọ ọ̀sẹ̀ kí bílégbílé ṣàgbọ̀nà jíjọ́ rù ṣàkàṣàkà bí akẹ̀kẹ́ bá jẹ́ kó ṣe é túntò náà rí bó ṣe yín ni dàda ń dídín náà gẹ̀dẹ̀ lúná dídìrín àtijọ́ àbí irun pa. àbọ̀ rẹ̀ lásán ọ̀sẹ̀ gbọ́. ṣé ìlẹ̀ yìí bá wí. irọ́ ẹ̀yin lọ́wọ́ rẹ̀ wá wí. kí ni. èmi ni wọ́n yà wọ́n house lady